ẹ̀yin gba ọ̀tá ilé yín lọ́rẹ̀ nǹkan kẹtí gbọ̀tá lẹ́tọ̀ ìsọ́ọ̀bù lẹ́yìn nìsín hmm. lójú ẹlòmí ẹ̀ gan ni. Hmm. lábàjá rẹ̀ dà ó ti la gbé nira ó ti la bá a gbé náà wẹ̀lá wa ìpele má lọ ẹ ọlọ́run máa jòjó àti yìí. amina ọlọ́run kéjì kí wọ́n tara yín mọ̀ ìgbé èmi náà máa lọ. àmín àmín. ìjà ń fi pé afẹ́kọ̀ọ́ dáa fún yín ọlọ́run á jẹ́ kí èròǹgbà wa papọ̀ tọ́lọ́ nara yín. tọ́ba dáná tán máa sọ yín di ọ̀tá ẹ̀sìn. wọ́n lànà ọlọ́run. mà wá sọ ọ̀nà míì ńgbà tá a tó wá ké sókè ọ̀nà míì tí yẹn ń gbà tó fi yáyà yìí di ọlọ́run tó bá yẹn ti máa dáhùn. lásán pé ẹ má sóògùn mọ́. gbogbo sáà sọ yín ní ìsìn bàbá sọ kalẹ̀ yìí kì í ṣe fẹ́ tí ìdì tó ń wẹsẹ̀ tó ah. kà á kàn kà lásán. Ah. yóò máa gbọ̀n ilé. wọ́n máa wẹsẹ̀ mọ́ wọ́n gbà kọ́lọ̀ nìkan tó láti dá ọ lóhùn wọ́n hmm. máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. ìkíni náà ọ̀kan náà kọ́ balẹ̀ náà gbogbo ẹni tí ń wẹsẹ̀ wọ́n yé ọkàn wọ́n yé balẹ̀. tọ́lá wọn àti jínú wọn yé wọn yé àjọ ìfìlọ́run lẹ̀ wọ́n yé parí ìjà wọn. rí àmọ́ gbẹ. àjẹnú jọ ń gbélé tí ọlọ́run bá sọ̀rọ̀ fún tó tọ́ kankan àjẹnú kan ọlọ́run ni máa sọ̀rọ̀ o àmọ́ tó bá pẹ́ pẹ́ gẹ́gẹ́ àjànú kan yóò sì dáṣẹ́ yá fún pé òun ló pè ọ̀gẹ́gẹ́ tó pè lórí ìdè wa bọ̀ ọwọ́ ẹ̀tẹ̀ta ọ̀pá àjànú fọ́fọ́ ọwọ́ àrò lẹ́yìn rẹ̀ ó sì ní nábì ọ̀dà. jama yìí lákòjá lọ tí wọ́n bí à ń sóògùn oògùn tẹ́ lè ṣe tẹ́ ní wàhálà ní pé oògùn àìsàn ọlọ́mọba ìsọ̀sẹ̀ wa. àmín. tẹ́ bá níbà ẹ lo oògùn sí gbogbo afọ yín ẹ lo oògùn sí tápà ẹ lo oògùn sí àbí tápọ̀tẹ̀ tápà ìṣe àwọn jẹjẹ ni máa ń ṣe yàn lọ́nà tápà nìkan máa ń tápà láwọn ìṣe yàn ṣùgbọ́n jẹjẹ ìjẹba ni ẹ lo oògùn ẹ fo oògùn sí ìbáṣoògùn èbó ìbáṣoògùn ìbáṣoògùn ìbílẹ̀ kọ́nà jẹ́ pé tẹ́ẹ̀ fi ṣe tà wọ́n ti kọ́ tọrọ ọ̀fẹ́ tọ́wọ́n jẹ́ pé tọrọ ọ̀fẹ́ ni. ẹ bá ti ṣe yẹ o ti dáa báwọn dáa báwọn ká máa kọ́ ọlọ́run bá sí nǹkan yòókù ebi ọlọ́run kan ẹbí ọlọ́run làwọn nìkan làwọn nìkan ń àjọ àtẹjọ ń gbáyé ni àbí gbogbo àwọn kẹta àsògùn mọ́ láàrin yín àtàjọ ń gbáyé gbáyé ìyẹn tó lẹ́yìn fún yín náà ọdún mẹ́ta náà. ẹ̀yin ogún ọdún ọdún ẹ̀dọ́gbọ̀n. ẹ̀yin tá a fi rí ogún ọdún àdọ́gbọ̀n ọdún ìyẹn ti kó níyẹn méjì ó ti tún wá fi ó tún fi ìjọ kan ṣoṣo rẹ̀ ó tún fi hàn wá láì mọye gbà. tó ẹ pé bí ìbáṣepọ̀ lọ abájẹ pé ẹni tọ́lọ́lọ́ nìkan ni a ni iye ogun ti lọ ni ogun máa lọ ni àmọ́ ń gbẹ sànù wa ó wá yá lò nìkan tẹ́lẹ̀ kí yẹn tó ṣẹlẹ̀ ọwọ́ dàbò síre náà dàbò pé ṣé lẹ́yìn ọ̀kan sọ kò sí gami jọ lọ bí àwọn tá a ṣe àkọsọ pé kéèyàn máa tó ń wárí fún wọn pé ẹ sá bínú pé rárá bẹ́ẹ̀ bá bínú kò ní dáa fún yín ẹ lọ bínú. ẹyìn rí ni. ẹgbọ́n ni ń da mi lọ́dọ̀ kéé ẹ̀ ń ṣe jọ́ ń sọ̀rọ̀ báyìí bàbá òfin náà ń jẹ kẹ má dàbí lókè bẹ́ẹ̀ máa yẹ kẹ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sàn kó wọn sálẹ̀ mí. ọlọ́run wa wọlé ààrẹ ọmọ amú akó rẹ̀ ń tọ́ mọ̀ dàbí lórí báyìí. àmì o àbí tọ̀. ọlọ́run sì tẹ̀ yọrọ kò lè jẹ́ tọ̀ sọ̀rọ̀ kàlàkàlà. ọlọ́run sọ wá dẹ̀ tọ́ pé a máa tẹ̀ sí báyìí. kò ní tọ́nà àti damisẹ́ lórí mọ́. àmín àmín. wọ́lá lọ lọ́hùn. àmín. wọ́lá abẹ́ lórí ọ̀kan hmm. níbi tí a wà yìí náà ni ibi tẹ́yìn kò sí ní yẹn lábẹ́ kínní ike bẹ́ẹ̀ ń lọ ilé ike òjò ń tún fẹ̀ o. <laughs> bójú bá wa dé àwọn àkójọ àwọn àfihàn àti iná mẹ́ta ike tá a máa lọ tójú ó sì máa rọ̀ alhamdulilayi. ẹẹ baba ń kí ọlọ́ni ìsìn ládàbí ìṣáàlà kódà ká tó ká tó pópó mi ti ń gbà torí ńgbà tó ń bọ̀ yá ló kù lábẹ́ tẹ́rẹ̀ ọ́ á ti bíbà ibi tá a wà yìí yàtọ̀ ìwé yorùbá ń rọ̀ fún yàrá sún sẹ́gbẹ̀ẹ́ àárín bíi òjò lé. gbọ́dọ̀ ṣùgbọ́n mo jẹ̀tọ̀ ayé àti àpò báwọn. ọlọ́run tó ń bá yìí náà náà tó ń bẹ̀ yìí kó tó sọ tẹ́sí náà ní tá a máa ṣe báyìí tí tó máa gba èsì sórí. amiina. wọ́n lànà ọlọ́run. amiina. mo lọ sí ọjà kan ní Kuwait. a ah, ọlọ́mọdé ọ̀dà àforílẹ̀ ìjà náà o. amiina. gbogbo ọjà pátá ní èsì wà. kì í ṣe èsì sọ́ọ̀bù tí kálukú gbà sọ́ọ̀bù o níta gbangba báyìí o gbogbo ta ọjà èsì yẹn ìwà ń bu bí tí yẹn bá ń bu èrùkú ní ṣe ń bu ta ẹnu kọ̀ọ̀kan tó báyìí wọ́n á ṣẹ̀ṣẹ̀ ló ń àníjà láàrin ọjà níta gbangba. wọ́n ti gbé nàìjíríà. ẹ bá kọjá wájú ẹ báyìí yóò gbé aṣọ yín ni irú jáde ni ní ẹ níta gbangba níta ta ti kálukú jókòó níta ti kálukú bá tiẹ̀ lọ èsì tó bẹ́ẹ̀ ta. ẹ àwọn èyí náà ń ṣe bẹ́ẹ̀ tóbi tó ti ń bùtù jáde. Hmm. ìpínlẹ̀ ìlú kan lórí báwo. ọlọ́run sàánú tiwa náà. amiina. ọlọ́run aya yìí aya sẹni ló jẹ díẹ̀ lórí ẹ báwọn. ọlọ́run àwa náà wàá ọ lónìí musa a sì fẹ́ fún àwọn ẹrú rẹ pé ká máa lọ rí ike ọlọ́run wo àṣẹjọ́ náà tó fi sọ. kalẹ̀ fún isa àtàwọn àjọ rẹ̀ àṣẹjọ́ náà ìwo náà níjọ àwọn yìí sànàbí ọlọ́run ṣùgbọ́n àṣẹ tiẹ̀ ò kó mbẹ̀ ọlọ́run o bá àwọn ṣe ń kà á ọlọ́run jẹ́ àtúmọ̀ rí yàtọ̀ náà. amina. tẹ̀sí ọdún yìí kó tó délẹ̀ ní kátìrẹ́ tí ọmọ wa dúpẹ́ pé ibi tí ń kà á ó ti yàtọ̀. amina. ọlọ́run ti bu wa bẹ́ẹ̀. amina. ọlọ́run ọlọ́run la hawla wala quwwata. kọ́lá isa bunu mariam isa nàbẹ́ni tó. aláhùnmá ẹ̀rí òun wa pe ọlọ́run kò gbọ́ ti gbọ́ ọlọ́run kò ti gbọ́ ti sọ́kalẹ̀ rárá òun náà ṣẹ̀kọ́ àákọ́ lọ́run ni. aláhùnmá. aláhùnmá ọlọ́run o bàbá bẹ́ẹ̀ pe ọlọ́run lọ́nà tàdúà lóko tó fẹ́ràn jù aláhùnmá làwí tàbí rọ́bà náà àbíkọ́ méjèèjì pọ̀ hmm. aláhùnmá rọ́bà ọlọ́run o tẹ́kù wọ́n dá wa ló sì ń tọ́jú wa ilé àlàyé náà máa àmì. sẹ́mẹ́. bá sọ kalẹ̀ láti sánmà. bọ́wá sọ̀kalẹ̀ tán bá ní ṣe báyìí ẹ máa wu ànábì ọlọ́run ẹ jẹ́ kò á ṣe fún wọn yí pé kí wọ́n kàn sọ̀kalẹ̀ kí wọ́n kọ́kàn sọ̀kalẹ̀ kí wọ́n kàn jẹ́ ńkọ́ tán ọ wá fi òǹdè tó nítan dé náà làárọ̀ fi ń sọ fún yín náà yìí pé àyà iṣẹ́ àfúnyín bá kú dáa fún yín àwa lọ dáa fún yẹn ni. bẹ́ẹ̀ni. abẹ́ bẹ́ẹ̀ tó bá ti dáa fún àwa lọ dáa fún ẹ̀sìn lọ dáa fún bá dàbọ̀ wà náà ẹ̀yin lọ dáa fún. Hmm abẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni. ọlọ́wọ́ ajé ó dà. ọwọ́ bá wọn dèbè tẹ̀kúnù lànà ìdá wà bá ní sọdọọdún. tẹ̀kúnù lànà ìdá wà bá ní sọdọọdún sọ́ni tí ò ní tán máa lé àwùwádìí náà wà àwa tá à ń bẹ lásìkò tó fẹ́ sọ yìí jọ máa jọdún fún wa wàá kíkìlà gbogbo ẹgbẹ́ pọ̀ lẹ́yìn wa náà pátá kí ni àwọn ìdásí jọ ó fún wa nù. ó bá ní múlẹ̀ tabaka taaro yẹ fún yín táwọn sọ pé ẹ ẹ ẹni bá fẹ́ wá mọ bí wọ́n ṣe lù kó wá bá wa lé. Hmm, lódodo ara ìjọ wà káìsọ bẹ́ẹ̀ àkùrọ̀ pé pẹ́lú mi bàjẹ́ bí owó hmm. sí. bàbá kọ́ni tí a ní sábà fi lé yín lọ pé kálukú ẹgbà ẹ lọ́mọ kí lé ńgbà ẹ bá lọ tán á rí mi lẹ́tẹ̀ kọ́ta bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sọlẹ̀. tó ti sọlẹ̀ kọ̀ọ̀nà sí mọ́. èyí ọ̀dọ́ lójú bí ọ̀sẹ̀ tí. Hmm. ó ti mú ọjà àwẹ̀ funfun hmm. yóò mọ wẹ lárúmọ. tí a bá ní kẹ́kẹ́ mi gba nǹkan bí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ ìlú lọ́jọ́ lójú ah. ọlọ́run ti wà fọ́nà mọ́ náà ni bó o yẹ ń júwe ọsẹ fọ <laughs> mo tẹ mo tẹ sí ìbọn náà mo tẹ fẹ́ ṣe kankan fún ẹ̀yin yàn mo ẹ mo rántí mo fẹ́ ṣe kankan fún yín mo fẹ́ fi oògùn hàn yín àti máa sọ àti máa sọ àti máa sọ ọkà bọ̀ sílẹ̀ níbi ìjẹta ni pé àwọn èèyàn mọ̀ tẹ̀ wípé àwọn bàbá sọ pé oògùn ẹyẹ ń ti oògùn àwọn èèyàn yìí kọ́lọ̀ ní rántí bí ọ̀la àbọ̀túnla mo fẹ́ kóògùn hàn yín mo fẹ́ kóògùn wá akẹ́rọ̀ rẹ̀ oògùn náà. òótọ́ ni o torí pé ìdìrí rẹ lomi ọrùn bóyá tí à ń sọ bóyá tá à máa ń pa ẹ̀. bèrè ahọ́n lásán. ìdè lásán jẹ́ bọ́tọ̀ ọmọ tí ó ti ọmọ ti jókòó. mo fẹ́ amọ̀kan bíi mélòó wa nígbà tí kò sí ilé mi báyìí oníṣẹ́ ìwádìí o náà yóò fi jẹ́ ọjọ́ ọ̀la pa òun màá bẹ kó aṣọ ìdébù yìí kí n máa lọ́kọ̀ wá sọ ti jẹ́ fún yín. bàtí ló kí wọ́n ní wàá pé iná sẹ́ǹsì ni lédèrè àtúkẹ́lò mi nké tán olùsí tó ń sọ yí pé onígbàgbọ́ lóògùn tó wo ni àjẹ́ ti ta wọ́n ti wọ́n ah. bí bí wọ́n bó sì mọ́ lórí. a máa pọn kí ni. Hmm. oògùn tí fẹ́fẹ́ máa ń kọ́ ní kí ó sọ̀rọ̀ sẹ́ ń lọ wá lọ. mo máa sọ fún yín gbagbàgbàgbà yìí pé ọlọ́run so ọlọ́run so sàánù mi kí n rí n'ogun jáǹpẹ̀ lóògùn níbi àti bí ti máa ń sóògùn. mi bẹ́ẹ̀ nìkan o yín pé ibẹ̀ lọ́lọ́run ti fi oògùn pọ́n wọn lé hmm. ní gbogbo orí kó Ìbàdàn. àkùfò ni wọ́n ti bí mi kérégbé àkùfò ńgbà ńgbà ọ̀rọ̀ di wàhálà tí kálukú àti ọba abẹ àti kíni kan bẹ lọ́lọ́pàá kó tẹyintẹyin. kíkó ni o. a ní dákọ irú bẹ mọ. lórí hmm. ẹ̀ ń tẹ wọ́n láti bẹ̀. wọ́n pa mí lápá bẹ́ẹ̀ kú bò mí. njẹ́ wọ́n wá kúbò ni wọ́n lọ bí kankan mọ́ láyé. wọ́n lọ mọ́ ibi ibi ibi ìyàtọ̀ sí nìyẹn. àwọn tó ti wà àwọn tó ti lọ ti dé mọ́ àwọn tí wọ́n kà yọ̀ǹda ká kókù wọn wálé. Hmm? adébáyọ̀ yẹn bẹ́ńjọba nígbà náà ní bẹ́ńgọ́fínà ó wásápù tí tí wọ́n bẹ̀bẹ̀ tí pé òun òun lè ṣe báyìí mọ̀láyé àwọn ọ̀gá àwọn ti bá àwọn lókè ààrẹ ti bá àwọn yìí. ìwọ tó kọ yín ọ̀wà ló kọ tó kọ yín ò ló kọ hmm. wọ́n máa halẹ̀ ogun máa. àwọn táwa ti bẹ̀ ń wá ibẹ̀ àwọn aláǹsọ pé òṣù oògùn a dùn kéwu àti bọ́tà àwọn àbá sọ pé ọlọ́run tó fi oògùn ó tó fi oògùn ó tó yọ̀ọ̀dá fún wa wọ́n ti dogun ẹ̀ àwọn sọ pé kò sóògùn wọ́n sọ pé kíní pé wọ́n máa ń tẹ́sí

ẹ mà pé ẹ sóògùn ẹ̀yìn mo ti pé dèdè ní sí wọn ti tá sí ẹ hàn wá ń tiwa láti sí oògùn tiwa yẹyẹ náà tù. ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك ìfisani wọ ọlọ́run jẹ́ kíkiri yìí máa jẹ́ ntí ò ní tẹ́mọ́ láíláí àti òun kàlẹ́ níyì o gbogbo ẹntì bẹ́ńtẹ̀ sí lónìí tàjọ ń gbọ́ ọ̀rọ̀ lónìí àwa ọkùnrin ni o àwa obìnrin ni o tá a tún débi àyà yìí lónìí sọ́ọ̀tù máa yí àyà fourteen one fourteen tá a tún débẹ̀ lónìí tá a tún wá ń kà títún lẹ́lẹ́ pé ó tún tuntun létí wáyé ọlọ́run lè yí ayé wa padà. àmín. ọlọ́run má gbàgbé ọjọ́ òní tẹ́ wá òsìrì. àmín. ọjọ́ tí wọ́n dé sọ́dọ̀ mọ́ídà one fourteen tá a ti débẹ̀ ń tẹ̀ sí láyé ìjọba rẹ̀ ti dá a sí. àmín. lẹ́sìn nígbèjà ayé lálàáfíà gbogbo ẹ̀ ń bárùn dé yìí lónìí ọlọ́run ń yára òsìlẹ̀. àmín. gbogbo ẹ̀ ń kòtòkòtò dé lónìí ọlọ́run yóò lẹ́yìn ẹ̀. àmín. wọ́n láàánú ọlọ́run. gbogbo ohun tí ń ṣe wá ìwọ lọ́ọ́ mà á tẹ́lá ìwà ṣe ń bì ọlọ́run sàṣánú wa. àmín. láhà ọlọ́wọ́dà kọ́ta. ilà ilà. wọ́n á yàtà mí nkà jẹ́ ọ máa ohun àmì àtọ̀dọ̀ wọ ọlọ́run. jẹ́ ọ máa ohun àmì àtọ̀dọ̀ wọ ọlọ́run. wàá gbóná wàá fèjẹsẹ̀ mú fún wa pé وأنت خير khairu rafiqina. warzuqna خير anta khairu rafiqin. ìwọ lọba بنتي níjẹ ìmúdu مولو ẹ ti máa níjẹ ìmú lọ́dọ̀ lọ wàláì òdodo lọ́lọ́run nípa ìjẹ ìmú ẹwòye tí àwọn ti ti ń kó owó nàìjíríà ẹwò tí wọ́n ti kó ẹwò tí wọ́n ti kó nígbà asiri àṣírí Jonathan náà bá bẹ̀rẹ̀ sí tú ìsìn ẹ máa di ọwọ́ yìí ni ha ṣé nǹkan ọ̀tán báyìí rà nǹkan ọ̀tán ọlọ́ọ̀dọ́ lọ́wọ́ a Buhari ò kàn ní kówó jẹ ni mberi pé ètò lọ́jọ́ pín náà tó ṣèjọba lé a lórí tó lásìkò ń máa tiẹ̀ jáde ọwọ́ tó ní kó ti ní ìsìn lòdì dáadáa kó ẹ̀ mọ́ ó ti dídálù súnà ṣùgbọ́n kò ní já máa dáko ẹ̀ máa ńlọ àsìkò tó lò kéré gan ńmà gbé tiẹ̀ jáde inú pépà ìyẹn di ọmọdé ni. ṣé báyàn. kọlọba ni kọ́pù àdìmọ̀ sí. àmín. ìgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ni kì í tàn kì í tàn o ti ọlágbára ni kọlọ́run bá kó jíjọ àánú dé. àmín. ìmọ̀ àmọ́ta lè pẹ́. na mọ́tàlẹ́ pé o pé ń sun bí ju lo jù lọ ó wà lọ́dọ̀ yìí nígbà kó wà lọ́dọ̀ yìí. ẹ kọ́lọ́mọ́tà fáwọn náà ti wà. àmín. ètò fún akámọ́gbà. àmín. ẹ jẹ́ sáré sọ kankan kíá. ìsọ̀lẹ̀ wà padà sọ̀rọ̀ lórí ẹ̀. àyà yìí àwọn àyà kan bẹ tá a fi gùn tí fi di onínílẹ̀ ìta tó fi èyí tẹ́ bá mú sẹ́ẹ̀tì rẹ̀ wọ́ sáré máa fi sẹ́ẹ̀tì rẹ̀ múlẹ̀ suratul mu'minuna àyà seventy two sáré múlẹ̀ suratul mu'minuna seventy two sáré múlẹ̀ suratul arafu eighty nine sáré múlẹ̀ hmm. arafu eighty nine sáré múlẹ̀ hmm. ebi à ń pè nọ́mbà àfọlọ́ rédíò tó sáré máa kọ́ lẹ̀ bẹ́ẹ̀ni ọbẹ̀ jẹ̀bùn suratul araf àyà eighty nine sáré múlẹ̀. Hmm lójúmọ́lẹ̀ ẹ̀ẹ́ àárọ̀ àárọ̀ sọ́tòlẹ̀ àárọ̀ àárọ̀ one fifty five ṣẹ́tùkọ́lẹ̀ ọ̀sẹ̀ táwọn mẹ́ta nìyẹn ẹ wà abẹ́lé epo ẹ̀jẹ̀ mẹ́rin ń bọ̀ lórí ẹ̀ ṣẹ́tùkọ́ mẹ́rin ni o ilé yóò ti kẹrin yìí ìtaka yóò ti kẹrin ni o máyídà yóò ti kẹrin one forty yóò ti kẹrin ni o mọ́mẹ́nu náà ẹni seventy two nìyẹn arọ́fù lóṣù di. eighty nine nìyẹn Ah. àrọ́pù àrọ́pù méjèèjì ìkan eighty nine ìkan fifty five lẹ́bàá bẹ́lẹ̀ èkó ni mẹ́rin nǹkan kan bẹ níjó kọ́ lọ́njà mọ́ ah. àdánù súnà afẹ́kọ̀ọ́ lọ́wọ́ ti wá bẹ́ẹ̀ yìí bá a fẹ́ nọ́ dáa àlùsùn náà ni máa sọ pé eléyìí àwọn bá ti àlùsùn náà ò ní sọ láéláé bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá kí tọ́lọ̀ bá dá mi lóhùn tí gbogbo ọtí ń bẹ́lẹ̀ bá kí tọ́lọ̀ dá wa lóhùn kò ní kẹ́ kò ní kẹ́ kò dẹ́nìkan lọ́wọ́ ṣùgbọ́n tí máa ń ṣe wọ́n ni pé à à ẹ bá fún ọ tá à bí ẹni pé bá ti lè dá lóòótọ́ kò ní yé kí tiwọn náà rárá o kódà ká yín yìí ọlọ́run lè pa wo orí yìí pọ̀ ní àkàyè ju orí yín yẹn bàbí sànú tèmi náà àtàwọn ọmọ àti gbogbo àtìgbà ọfẹ bọdà gbogbo wọn lẹ́ẹ̀kan náà ẹyàn jẹ náà àmọdàgbà náà àmín kò dira wọn lọ ni kò dira wọn lọ́wọ́ Ọlọ́run jẹ ilé pé ẹ mọ̀ pé nǹkan jáde Ọlọ́run. aa sọ ẹ̀ka yìí pé gbogbo ànábì ọlọ́run ló ní àwárí yìí náà tiẹ̀ ànábì wa náà wá ní wàkọ́ni kọ́ra nàbí sallallahu alaihi wasallam ànábì sọ yìí pé lẹ́kùnrin nàbí yìí lẹ́kùnrin nàbí yìí ní àwárí yìí wá àwárí yìí Zubairu bunu Awami ànábì ní gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n ní àwárí yìí náà tiwọn àwárí yìí tèmi ní Zubairu ọmọ Awami. ànábì ó ṣe àdúrà fún ṣùbẹ́rù wípé kọ́lọ̀ ń bò ń rọ owó àtọ́lá fún ṣùbẹ́rù àwọn àfáà wọ́n ní ṣùbẹ́rù ní ọlá ó ní owó pé ẹni tó bá fẹ́ iye owó kọ́ wa ka ìpẹ́ lẹ̀ níkọ̀ọ̀kan tó wáyé máa ọmọ iye ìpè tí mẹ́lẹ̀ yìí kéékèèké rẹ̀ wẹ́nẹ́wẹ́nẹ́ o sáàbù ẹ̀kọ́ wọ́n kan lè pẹ̀lẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí kà ẹ̀ tó bá ti rí mi iṣẹ́ lọ tó rí mi iṣẹ́ lọ pẹ̀lú kọ́ńkà kó àwọn kanṣu ẹ̀kọ́ kan ti tó ká tó pé gbogbo ìpẹ́ lẹ́bi tó dúró sí àtìpẹ́ lẹ inú ilé rẹ àtìpẹ́ gbogbo òlú rẹ àtìpẹ́ gbogbo ayé bọ́lá ń ṣe sọ oṣù bẹ́rù nìyẹn. ìsìn bẹ́ẹ̀ náà kan náà tí wọ́n gbàgbé àjẹnù látàyé àbí ọ̀tàn kí lọ́nà lọ́hùn nínú àdìsọ̀rọ̀ bá ní ó ti wòye bá lọ rí ilẹ̀ kan oṣù tẹ́ ẹ bá pè mí gbogbo ohun tí mo dá yányá ẹ tó ti lọ ẹni tó ń bọ̀ àtẹ̀yàn yín àtàlùjọ́nù yín aláwọ̀kọ́ ọ̀nù àyẹ̀jẹ̀ gbogbo yín tẹ́ bá pè mí ẹ̀mí ọlọ́run pé kí wọ́n á fún yín ní kì í ṣe yín bí ọ̀gá kì í ṣe yín bí ẹnìkan tó ga jù nù yín kí wo yín ẹ bá dàbáhùn ọlá àwọn tó tó kù ọ dàbí omi òkun èyí tó ń fún yín ń dàbí ká ti abẹ́rẹ́ bọnú òkun omi tó gbà tó bá wà abẹ́rẹ́ ọ̀hún gbogbo ni fún yín ní tiwa nìyẹn tí béèrè má lọ́wọ́

ọlọ́run ti mẹ́ntì ó ṣe bẹ́ẹ̀ ní ìsìn <laughs> ó ti mẹ́ntì ó ṣe bẹ́ẹ̀ ní ìsìn pàdégọ́lá kó kó ṣe dáa fún gbogbo wa alẹ́ mi ní àwárí yìí tó nìyẹn o èyí ti jẹ́ nìyẹn gbọ́dọ̀ ọlọ́run tó sọ pé àná amínú bíi wábẹ̀ rọ̀ sóòlì àwọn afáàní imanu bilayi asawajal ẹ̀dàdàmàlú iman bi wujudihi ẹ̀ ń bá ní ìgbàgbọ́ sọ́lọ́hún gbàgbọ́sọ́ lọ́hùn ó ti kó ká mọ̀ pé ọlọ́hun ń bẹ òkú sínú. wal ìmánu bí rububiyyatihi rububiyyati ọlọ́hun ti kó sínú ìmán téèyàn bá ní kámọ̀ yìí pé ẹnìkan náà tá a lè jọ́sìn fún lọ́lọ́hun ó ti wà lára ìmán téèyàn bá kò ní tẹ́kọ̀ọ́ lọ́ba ní ìmán o wal ìmánu bí olú ìyá ti yí. àti ìmánu ọ bírò bùyàtì yìí ìnígbàgbọ́ yìí pé ọlọ́run nìkan ló dá wa ìnígbàgbọ́ ọlọ́run nìkan wa ó nìkan ló dá wa ó sì wa ó àgbà pé ọlọ́run ló dá wa ìtò ń tọ́jú wa ó ti wà nù rẹ̀ yìí pé anímọ́nì wà ó lò sẹ́niyẹn ń tọ́jú wa nìyẹn kò kájọ́sìn fẹ́ lómi ẹ̀rí ibi àti yàtọ̀ fún àwọn káfìrí jọ̀nù káfìrí jọ̀nù náà wọ́n gbà pé ọlọ́run ló dá àwọn ìjọsìn nìkan ni wò ṣe fọlọ́ nìkan wọ́n gbà pé ọlọ́run táǹkà lọ́dá yín alọ́lọ́ ni ẹ̀rí ó di méjì wàlẹ̀ ìmánu bí a sì máa yìí ẹ̀ ń bá kó ní ìmánì gbọ́dọ̀ ní ìmánì débi pé gbogbo ohun tọ́lọ́run lòun jẹ́ pátá lórúkọ òun orúkọ ọlọ́run ni orúkọ òní òní ń jẹ bẹ́ẹ̀ wàsífáàtì gbogbo òròyìn ọlọ́run pátá kábà pé ń tọ́lọ́run jẹ́ nìyẹn má yẹ wò má yiri ẹ̀ wò ó ní òun ni ọlọ́run bá Allah ọba Allah mọ̀tẹ́ pé òun nìkan làgbọ́dọ̀ wọn jọ́sìn fún a sì gbọ́dọ̀ mú nǹkan mi mọ́ òun náà sì lọ́wọ́ sáyẹ́ pé bá fẹ́ séèyàn ni ó ṣe orúkọ Allah jẹ́ orúkọ tẹ́nìkan kan ò gbọ́dọ̀ jẹ́ nǹkan kan gbọ́dọ̀ jẹ́ bí nǹkan bá jẹ láàárọ̀ kò ní súlẹ̀ gbogbo bẹ́ẹ̀ ló kọ́ rẹ̀ tó yọ̀ǹda ká jẹ́ pé a lè jẹ́ kíní a lè jẹ́ ṣùgbọ́n Allah kí wọ́n pè yàn ní Allah láì fi nǹkan kan rọ́lẹ́gbẹ̀ẹ́ pé Abdullahi kálí òǹgà òní Allah kọ́lẹ̀ dáhùn <laughs> ó ti lọ nìyẹn. mẹ́rẹ̀ẹ̀rin yìí ń lábẹ́ péyàn ní ìmánì kọ́lọ́mọ́sá jẹ́ ànínì. mẹ́rẹ̀ẹ̀rin yìí gbọ́dọ̀ wà nínú ayé ẹ̀dá pé ọlọ́run dá wa níṣìí tọ́jú wa ó nìkan láti máa yìn láàmà ó nìkan náà ni ọba táyà pé nítorí fi wá ṣe ní fi wá ṣe kásìgbà yìí pé kò sẹ́ni tó ti lè tí bá fi wá ṣe tí ò tí a lọ́rùn òun náà látùn máa bẹ̀. gbogbo nǹkan gbogbo èèyàn láyé tí bá ń bínú sí nǹkan kankan ni kí nǹkan ń sá lọ jẹ́ àpọ́nlé fẹ́ẹ́ tí ń bínú yẹn àfọlọ́ lẹ́ẹ̀ gbọ́dọ̀ sá lọ fún. tí bàbá bá na ọmọ rẹ̀ nítorí pọ́n ọmọ nílé ni kò họ pé wọ́n na bá bá ó ti họ kódà tí o bá họ wẹ̀ á ó mọ ti ṣáàtò bẹ́ẹ̀. ọmọ tó bá jẹ́ pé wọ́n bá nà tí ọba sá lọ apá tí nà náà rọ̀ pé kó má dùn yàn o àpọ́nlé kéèyàn máa nàmọ́ náà ní kọ́ kò họ. àmúlò máa ń bẹ́ dà wí àtùmá dìmọ́ lọ́hùn sí ni àtùmá dìmọ́ náà ni kó síbi à ń sá lọ tá à ń fẹ́ gbà yàn lẹ̀. ọlọ́run ṣàánú wa o mọ̀lẹ́wà lọ bá ń kàmí ìlà ìlà wọlé ọlọ́run àmín wọlé tóbi rẹ. àmín. wà á mẹ́rù pàbí rọ̀súlì tí ń ṣe isa àríṣà sálàm ọlọ́run ní kẹ́ gbà fún òjíṣẹ́ mi ẹni tí ò bá gbà fòjíṣẹ́ ọlọ́run kan gbogbo òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán wá sáyé pátá ni ọ̀gbà fún yẹn. torí bọ́lọ̀ ń sọ iná tó ti sọ ara àyà ọgọ́rùn-ún kàti márùn-ún ọlọ́run ní kásábà ti káwọn mọ̀ náà èdè mórí sàlìínà ọlọ́run ní àwọn àràn nóhù wọ́n pe gbogbo òjíṣẹ́ ní lónírọ́ ànábì lóhù sì lànábì wọn ànábì kẹwàá rẹ̀ ṣáájú nóhù jíṣẹ́ olè àkọ́kọ́ tọ́kọ́ jíṣẹ́ lókè pẹ̀ ńgbọ́n lọ́wọ́ wọn fẹ́ sọ àwọn èèyàn rẹ̀ ó ní wọn pe gbogbo àwọn òjíṣẹ́ ló ń rọ́ à ńgbà tí ó ṣe kẹwàá ṣáájú rẹ̀ èyí ò ní pé wọ́n pe nóhù ló àti gbogbo òṣìṣẹ́ tuntun bọ̀ náà pátá àpèlè ọ̀rọ̀ ẹ má pàyẹ́ nìkan ló gbogbo tó ti tọ́lá gbogbo ànábẹ́ ọlọ́run ló pè lọ́rọ́ yẹn kọ́lọ́ làwọn mẹ́. tó ọ̀rọ̀ mi ọ̀rọ̀ yìí ọ̀fẹ́ bí ọ̀rọ̀ ńlá kan afẹ́ sàlàyé lórí alẹ́ àwárí yúnà ọwọ́ afẹ́ bí ọ̀rọ̀ ńlá kan ọ̀rọ̀ náà yóò mú wa lọ sókè lọ sálẹ̀ nínú Quran àmọ́ ọlọ́ni máa sọjọ́ bó ṣe fẹ́ ọlọ́ni máa ṣe ọjọ́ bó ṣe fẹ́ akáyà yìí àṣàdúrà àti pé gbogbo jọ́nà là ń ṣàdúrà ṣùgbọ́n ó tún jẹ́ àyà àdúrà náà tẹ́ pé inú kwari náà ni wọ́n tún fi wọ́n tún fi bẹ́ẹ̀ lọ. bí ọlọ́run bá ti wá fún kálukú lágbára wa mọ́ fẹ́ ká sọ owó àdúrà yìí. kọlọ̀njà máa pass. àmín. ẹ bá ń sàmì dáadáa. àmínà. ní àná bàbá wa kan wá síbí. bẹ́ẹ̀. wọn ò pẹ́ tí a fi lọ. Hmm owó àgbẹ̀ tẹ dá bá a ṣe parí ìdòwú sọ̀rọ̀ náà èmi bàbá imam olè ọlá bàbá wa ní agbẹnatọrẹ ajáǹsì wa international afa akọsimu sakariya bá a ṣe fanu òdìlé wọn abawale wọn lọ wọn àbáwọn wọn ni wọn lọ sí tẹ̀síì kan ní ìwó abẹ́lẹ̀ ọkọ̀ wà dúrà fún wọn lé lánàá àwà bá wọn. mo á ní màá kó ránṣẹ́ lónìí ṣùgbọ́n ká jíṣẹ́ wa lẹ̀lẹ́ èyí bá wọn. ní àná náà aṣẹ́wó ti tàn báyìí lọ́kàn náà afá wa yọjú wọn bá tí àwọn gbà pé àfa ni àwa jẹ́ fáwọn nípa pé ní ìjọmọ wọn jọmọ fáwa ṣùgbọ́n àfa wa làwọn nípa pé àfa ni wọ́n bí àwọn. níyà ẹ ẹ ti sálámọ̀ ọjà wọ́n níyà àwọn ọ̀sẹ̀ máa wá pé àwọn jókòó níbẹ̀ nǹkan à ẹ wá wá lọ́la ẹ yọjú sí alọ́la wọ́n ti wá wá ń bí sí. ṣé kíní tá à ń lò yìí tá à ń pè ní ìmọ̀ yìí ẹlẹgẹ́ ni kí n bọ̀ pé jẹ́ wọn. ẹlẹgẹ́ ni o. ọlọ́run máa wò yàn. Hmm sẹ́mọ̀ pé à ń sọ ìtàn fún wa níjọ́dá ń sun inú eruku títà sínú talẹ̀ tọ́lọ̀ ń bá fi òní hàn wá níjọ́ náà yìí pé kéwòtò kéwòtò sunu eruku tó ń sunu òtútù yìí o yóò wá di pé ọmọ sọ̀rọ̀ àwọn èèyàn máa wẹnu rẹ báyìí o tí ti hàn wá tí wọ́n kàn yà hàn wá ìyàn bá ti Ìbàdàn ní ṣẹlẹ̀ Èkó pé òun fi dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n ọwọ́ àti bá ń yóò wá máa wo ẹrú náà pé bóyá yà á ríra ẹ̀ pé yẹs ẹ̀mí nǹkan a máa wò pé ẹ má pé ẹni náà kọ́ à ń kí omi kankan àwa ò kí omi kankan bàbá wa àfààní màmá bàbá wa àfààní bàbá màmá màmá wa àfààní ilé tiwa wọn jogún mọ bẹ́ẹ̀ ni kálí mọ̀ pé kí o tó kéèsè pé bí oúnjẹ àgbàgbé yá máa ti bẹ́ẹ̀ ni pé oko ti mú wálé èmi ní màlẹ́bù ti bẹ́ẹ̀ bí kí n sọ pé oko àpò náà ti mú wá kí n di nílé nìsí gẹ́gẹ́ àlébò ní bẹ́ẹ̀ gbàlébò ní bẹ́ẹ̀ nìsí. ṣé ìgbà tí wọ́n jára oko náà ti mú wá léwu ó ní kí n sọ̀rọ̀ nísìn kí oko máa rùn bẹ́ẹ̀ àti pé àpò gan ó ti yá gòlò kò ẹ máa fẹ́ ra lẹ̀ nísìn lákòókò tọ́jú mílíọ̀nù lọ́wọ́ ni o. àmọ́ ń jọ́nà oko ni. ẹ̀yin ọkọ̀ yìí ẹ̀yin ọ àwọn ọmọlẹ. àwọn àwọn àwọn akufonu àwọn alakufonu hmm. láti akẹ́lẹ́ lọ́kọ̀ gọ́mẹ̀ntì wọ́n sọ wọ́n sọ dalakufo ní. <laughs> ẹ dákun ẹ máa ń tẹ̀lé owó yìí ẹ dákun afáwọ́ bẹ̀ ní sàdúà ilé kéwù ni mo wà mo ti kó lè kéwù gan àbí ẹni wèsà rábìyàn lẹ̀ <laughs> wọ́n sáà jọ ọmọ fún wa àmọ́ lónìí àgbọ̀dọ̀ rí wọn káwá rí wọn bíi pé àbá ti dáadáa ní pẹ̀lẹ́ ẹgbẹ́ mẹ́ta àwọn àbá nǹkan à kọ̀dá àbá wọn. ó one thousand yìí ẹ bá mi fi owó yìí kù kí àfa wa kan ṣe iná tẹ̀ná fún gbogbo wa yìí kí máa kọ́ máa gbàjọ. ẹ máa ní gbàjọ mẹ́rin lákọ̀ọ́ máa ní gbàjọ. àwọn ọ̀rọ̀ kan tá à ń sí fún ẹ̀wọ̀n àrán kan yìí ṣùgbọ́n àwa la gbọ́dọ̀ mọ́ mọ́ báàbù ara wa. ilé ìjọ bíi márùn mo lọ kí n tó dé ilé wọn ilé wọn lọ́lọ́run ti sànú mi. kátó máa tó rí àánú ọlọ́run kúnkún alọ́mádùn lárọ́bí ni o alọ́dọ̀ àwọn afá mi ni o ilé wọn lọ́lọ́run ti pé kágbà pé iṣẹ́ kéwì ni àjòkòtì. so àgbọ̀dọ̀ wá rí wọn káwá ṣe wọn bíi ẹlòmíì kọ́lọ́run lábẹ́ náà kó jẹ́ kí màá wà ẹ̀túnmọ́ alábàáríkà sí. àmín gbogbo àti àti iwájú tiwa náà ọlọ́jọ́ wọn lálùbáríkà. amiina. àti yóò tún máa ké ọlọ́jọ́ wọn lálùbáríkà. àmín. gbogbo yìí náà tẹ wá ń gbọ́rọ̀ ọlọ́run láàyè yìí ọlọ́run ń jẹ lálùbáríkà. amiina. ọmọ tí náà bá ń sin ọ́nà fa. amiina. ọlọ́run ọ̀la ti bẹ̀rẹ̀. amiina. ọwọ́ àti lọ́gà ń disẹ́ yín. amiina. gbogbo àti wá ní nǹkan lọ́kàn tí ń bànújẹ́ ẹ̀ńtọ́jẹ gbèsè ni o ẹ̀ńtọ́fẹ́ sanwó kan ni o ẹ̀ńfẹ́ dókòwò ni o ẹ̀ńfẹ́ sènàwó ni o gbogbo wa wa tá a sábà ń ṣe ọlọ́run. amiina. la hawla wala quwwata. illa billah. ẹ bá ní dáwó náà kí afáwa ali láti ìdí kan kí wọ́n ṣe fatia fún wa. ọlá ti ń bẹ fún bíi ìmọ̀nù. Hmm. kódà bí wọn ò tó báyìí lọ́jọ́ orí. Hmm, bá a sì ṣe náà wọn ò tó báyìí. ọ̀kan náà wà fáà tí bá ń kọ́mọ ní kéwù lọ téèyàn tó wájú lọ rẹ́rẹ́rẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n kàn tí ó dìde fún. kí ló dé. kí la máa fa dìde. tó pọ̀ ní ma n kò yà wọn bí ẹ fa afa ẹ bá ń kéwù lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ má dìde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí ni mo yín dìde a ó ní ẹ ṣeun ọlọ́mọ afa mi ní fẹ́ pẹ́ ṣe lọ́kàn bẹ́ẹ̀ tí mo rí hmm. a ni mo dìde fún ọmọ tí ń fẹ́ pẹ́ ṣe ọmọ kọ̀ọ̀kan pẹ́ ẹ̀rí àpẹẹrẹ ti fún ní mọ̀ bàbá wa gbàlẹ́ máa bẹ̀rẹ̀ arọ́ bí tí a bá mẹ́ta síwájú wọn báyìí ní ilékọ́ tí ọ̀kan náà mọ àwọn afá wa bàbá wa tí wọn kọ́ ń kí wọn bàlá náà sẹ̀ ọ̀kan náà mọ bá wọlé báyìí bàbá ó ti dìde gbogbo àná wa bá dìde gbogbo àná wa dìde fún àfa ńgbà bá wọlé gbà sẹ̀ńtẹ́ dìde fún rè àwọn náà máa ń tẹ́ fún ọmọ bàbá wọn ló àfẹ́ máa lo ike tí ó máa gbé tí ó máa gbé àwọn àfa rẹ̀ sí pè. Hmm. Hmm. alágídí. olóbobo ọmọ tí ó máa gbá àfa rẹ̀ sí pè. olùsí ọmọ. olùsí ọmọ. èpè hmm. ní. bàbá rẹ̀ bá ní bákan bọ́lọ̀ rí bẹ́ẹ̀ kó tó ṣe láfa rẹ̀ wọ́n ṣe ti máa tiẹ̀ tún ṣe. àbí. ẹ olùsí ọmọ. wọ́n ní ọ̀gbádùn. ọ̀gbádùn. amina. ọlọ́run jẹ́ wọ́n gbádùn o. amina tó ẹ bá ń fún àbáwá ní kìlìkan sàdúrà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الإنسان فنظمه وخلق الإنسان فكرمه ثم الصلاة والسلام على أبيبه محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وكل من تبع مسلكه ونهج بنهجه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد adúpẹ́ fún ọlọ́run jama adúpẹ́ fún ọlọ́run jama atọ́dúpẹ́ fún ọlọ́run jama alhamdulillahi rabbil alamin èyí sí ó bá mi lójijì tí ó sì ṣe mí bákan tó jásí wípé tá a máa ń rí lára àwọn àgbàlagbà tí wọ́n bí wa <clears throat> tí wọ́n tọ́ wa tí wọ́n rè wa lára àbáwá àgbà samahata sheikh al-alim al-allama الشيخ عبد الرحمن صاحب البيان أدام الله آياته ورعاه وأحسن عاقبته جماعة بني سي آمين òun náà ni wípé bí èèyàn bá bá àwọn àgbàlagbà gbé tí ó sì jókòó tì yóò rí oríṣiríṣi ẹ̀kọ́ tó pọ̀ kọ́ lára wọn àmọ́ àwọn tí bàbá kọ́ wọ́n pọ̀ látìgbà tí wọ́n ti bí èmi sí ọwọ́ bàbá wa gbà alhaalimul alama aṣẹ́yì tajudeen aladabi tí gbogbo wa ká sọ pé adamallahu ayatahu àwọn oríṣiríṣi nǹkan ni mo ti bá lára àwọn ọmọ kíw bàbá tí ó jásí wípé ẹ̀rù a máa bà mí àti jáde sí àwùjọ ọmọ kíw bàbá nítorí wípé bí èèyàn bá jáde lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ èèyàn gbọ́dọ̀ bẹ̀rù púpọ̀ èèyàn sì gbọ́dọ̀ wọn fi tí ó máa rìn sí kí èèyàn má bàa gbà sọ lẹ́nu. àwọn ńgbà tí bàbá ti wà nípò àgbàlagbà tàbá ti gbówà sí lẹ́nu àwọn bàbá wa tí wọ́n bí wa mo tún wá máa ń wo ibo látò ti gbówà síbi bàbá wa àwa àṣẹ tarbíyà lọ́dọ̀ àwọn bàbá tí wọ́n bí wa àmọ́ mo tún ti ń wò pé àbá ló ń dàgbà tí wọ́n tó ń dàgbà tí wọ́n tó ń dàgbà yìí ìbò láàtún máa lọ táàtún máa gbọ́ wà síbi bàbá wa ló jẹ́ kí n máa wá àyìn mo wá máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ bá ti dé ti jẹun máa bá wà sí lọ nǹkan jókòó lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ hun àmọ́ àná mo kàn wò pé ah, kò bá kò bá làákà ìmọ̀ kí n má sálámà sí àwọn bàbá wa ìmọ̀ fi sálámà àfi wá ní tí n bá wá lè ní kí n kí n yọ wájú bàbá wa gbà láàdá bí ọlọmọsà bá sọ yín mẹ́rin náà lè yàn kọ́bálíwà ìnsánù násábíwà ìnzánul madani wa ìnzánul alami wa bàbá wa àgbà aláàdábí ẹ ti di ìnzánul alami ọlọ́run abiọ́ni má da yín padà sí mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀yìn ni. afáwọn àgbà kan ibnu tọ́ríbì ni a máa ń pe afá yìí afá yìí mọ̀ kéwú púpọ̀ gbogbo ayé ló mà á. ọmọ kí afá wá wálé afá yìí kan kò wá bá nǹkan kan bẹ̀ mọ́ ibẹ̀ ti di òkó lẹ̀ tí ò sẹ́nì kankan bẹ̀ mọ́ ó wá wọnú ilé ó bá àfa rẹ̀ àfa ẹ̀ wá bú ẹkún ó wá kọ ẹsẹ̀ orin kan ó wá ní àyà shajarata lakhaburi màlákà mòrìkà kàmá anta lam tajza alábìnrin tọ̀ríbì ìwọ́gi tó ti ń pewé tí gbogbo ayé ti máa ń pé sọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ kí ló dé tó wàá pewé má ọlọ́run o àyè yé àyè mọ̀ tí gbogbo ayé ti ń wá látijọ́ nǹkan tó bí wa ni ọlọ́run àbíọ́ ni mọ́tà àbáni sí láyé tí gbogbo ayé ò máa wáyé sí láéláé. bàbá yìí kìí ṣe gbó dẹ́ṣẹ̀ kan tí àwọn èèyàn ò fi wá mọ́ àmọ́ kò sí ọmọ akéwì lọ́rùn látara ń torí láyé bàbá yìí bàbá gbogbo àlàáda bí ọlọ́mọ́sà jẹ́ àrí yín pẹ́ o ọlọ́mọ́sà jẹ́ mi yín ogun fún wa àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní túlẹ̀ ọmọrì máa tọ́ àtìlẹ́yìn min khuluqil anbiya kẹ́mi yín ó gùn kẹ́ pẹ́ dáadáa pẹ̀lú àlàáfíà òun ló lè dùn mọ́ wa nú jẹ́mọ́ ẹ̀ bá ní ṣe ámínà ẹ̀ bá ní ṣe ámínà ẹ̀ bá ní ṣe ámínà. fásitì alápapọ̀ ká ké sókè bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim. غير المكذوب عليهم ولا الضالين آمين أبا أبو العدبي صندوق أفاظ سابقين náà àwọn tí wọ́n tún gbá sí ọlọ́run mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń lọ lérílẹ̀ náà àwọn tá a tún wò náà lẹ́wà ọlọ́run mọ́sà yóò gùn fún alẹ́ kan sí ọlọ́run mọ́sà jẹ́mi yóò gùn fún alẹ́ kan sí ọlọ́run mọ́sà jẹ́mi yóò gùn fún alẹ́ kan sí gbogbo àwa tá a sókọ́ yín tá a jọmọ ọmọ fún yín ọlọ́run mọ́sà tiwa náà mọ́sá jẹ́ káwa náà rí ìbáàdà ṣe bíi tìyín mọ́jẹ́ àṣekárí tọ́lọ́run ṣe bíi tìyín inna a'tayna bismillahir rahmanir rahim inna a'tayna kalikautar fasalli rabbika wanhar inna shani'aka wal abtar àṣẹ àṣájì ọlọ́mọ́sá àbáni dótì yín látòrí tó fi dórí gbogbo àwa tọ́lábà ọlọ́mọ́sá dótì wa tó fi dórí gbogbo àwa àlùhùmà ọlọ́mọ́sá dótì wa inna a'tayna بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصلي ربك وانحر إن شانك ولا أبتر سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جزاكم الله خير